Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Amen. Amen. We are all welcome to the presence of God this evening. I want you to look around and greet people. Tell somebody tonight. That my miracle. ìyanu mi. will manifest tonight. a fara ní àṣálẹ̀ yìí. Amen. Àmín. Èmi á fi ipò kú. I will leave the place of death sílẹ̀ lálẹ́ tonight. Mo ti mo ní kó sọ fún èèyàn kan nìyẹn. That's what I have to tell somebody. Sọ fún èèyàn kan pé màá fi ipò òkú sílẹ̀ lálẹ́. I will leave the place of prayer tonight. Hallelujah. Amen. Ayé òkú wà. There is a place for the dead. Lẹ́yìn alẹ́. After tonight èyí tó fi ọ sí asòfo. the one they put people with an empty. àmì ọ̀dà tó múlẹ̀ tó fi ọ sí asòfo. the one you the people with an empty. a ò fẹ́ gbára alákọ̀ọ́kọ́ lọ́la. we don't want to waste our time tonight. ẹ jẹ́ ká fi àtẹ́wọ́ wa yan ọlọ́run ká jòkó. there is a house to pray for and to speak of. mo sọ fún wa ní ọjọ́ sunday tá a fẹ́ parí service. I told course of Sunday when we were about to finish the program. Mo ní ohun la máa gbàdúrà lé lórí lọ́jọ́ Tuesday. I say we are going to pray on something this Tuesday. Ohun tá a lè fẹ́ gbàdúrà náà lé lórí ni àlàyé ní nù ibojì. What we want to pray on is the living in the grave. Àlàyé. The living. Nínú ibojì. In the grave n ta ṣiṣẹ́ lé lórí ni. that is what we want, we want to work up on tonight. láàrin bíi wákàtí kan. within an hour. ṣùgbọ́n kankan dá mi lójú. but I am sure of something. bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ. as the Lord lives and his spirit lives. ẹnìkan gbọ́ mi lálẹ́ somebody is hearing me tonight. gbogbo ìgbé ayé ìbòjì. every life of grace á dọ̀pin láyé ẹ̀ lálẹ́ yìí. come to an end of your life tonight amen. ṣé àmì bí ìgbà táwọn àmì gbé amen as if you are here. ṣé àmì bẹ́ẹ̀ ń tọ́ retí ìyanu. say amen as if you are expecting miracle. thank you lord. ẹ ṣé olúwa. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. Ah, ọ̀pọ̀lọpọ̀. Ah, Àlàyé ló wà nínú bòjì lónìí. Many life or living are inside the grave today. Sẹ́ni Dáfẹ́sẹ́lẹ̀ lórí àwọn táwa ń bí ẹja gan. What we want to welcome tonight, those of us that are here, let us get, uh, let us get prepared very well. Àwọn àtàfẹ́ gbàdúrà yìí. Please, I want to pray this prayer. Kì í ṣe àdúrà tí wọ́n máa ń fi ara rọ nǹkan gbà. It's not a prayer to re uh, rest on something to pray. Àdúrà tó mú ipá àti agbára dání. The prayer that brings strength and power. Nígbà tá a wá sọ ká pé káwọn mi ò gbàdúrà tó ní ipá àti agbára. They will people to pray the prayer that has power and strength. Wọ́n dẹ̀ máa ṣàwáwí. They will be complaining. Wọ́n gbàgbé pé ìjọba ọ̀run gan Bíbélì ló di àfagbára. They forget the Bible has said that the King of God suffered violence nǹkan tí ẹ̀mí ọ̀pọ̀ rẹ̀ gba ipá nítorí pé sàtánì gan bíi jagunjagun ẹ̀mí kò fẹ́ fi àyè gba ọ̀pọ̀lọpọ̀. many things of the spirit we have to do by force because devil himself want as a soldier want to collect it by force. Kò fẹ́ fún àwọn ènìyàn láàyè. He is not ready to give people chance. So ó ọ̀pọ̀ nǹkan tí ẹ̀mí ló gba ipá. Many spiritual things need to take by force. N ló fi sọ̀rọ̀ àwẹ̀ ìyẹn ń bọ̀ lọ́nà. That, that one is coming on the way. Olúwa dá ẹ̀mí wá sí. The Lord is spare our life. Wíwó ibi gíga palẹ̀ pulling down the stronghold. Àná nǹkan mi ta máa ṣiṣẹ́ lé lórí lọ́jọ́ mi ni. That's another thing we are going to work upon another time. Rántí mo fi sọ̀rọ̀ débẹ̀ lálẹ́ ni wípé. The reason I talk to that level tonight is. Ó ní àwa ní agbára láti wó. Is that we have power to pull down the stronghold. Ẹ̀dá mẹ́bí lálẹ́ ká tó gbàdúrà wá gbàdúrà yẹn ọ̀kan fún agbára. Those of us that are here, you are going to pray a prayer for prayer for power. Ó pè fún agbára. It calls for power láti jẹ́ kí alààyè jáde kúrò láàrin òkú. for a living to come out from the dead. láti jáde kúrò nínú ibojì. to come out from the grave. ẹ mọ ẹ mọ ẹ mọ má rò lẹ́ẹ̀mejì o. don't take it twice. pé kò lè rí bẹ́ẹ̀. that cannot be so. ọ̀pọ̀ ní alààyè tó ń bẹ nínú ibojì. many living are inside the grave má sọ pé kò lè rí bẹ́ẹ̀. don't say it cannot be so. má doubt it. don't má ṣiyèméjì. má ṣiyèméjì ẹ. don't doubt it. amen. àmín. ọ̀pọ̀ ni ayé ti tọ́jú sínú pósí. many lives the world have kept them inside the grave of coffee. alààyè nínú ibojì. living in the grave. alààyè nínú pósí. living in the coffee. ohun kan tí ẹ̀mí àwọn ẹni ẹ̀mí ni mo ń yé uh, the spiritual people understand the thing of the spirit. Mo fi fẹ́ kó jẹ́ ní ẹ̀mí lálẹ́ yìí. And that's why I want to be spiritual tonight. Ọlọ́mọ kí àwọn olùkọ́ ní ìgbà sísìn ọlọ́mọ kan bá yé wa jẹ́ gan. We pray that the teachers of nowadays should not destroy our life. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ burúkú kan wà tí wọ́n ti fi ń yí orí wa sẹ́yìn. There are some wicked teaching that they use to turn our heads. Wọ́n tilẹ̀ gbé àwọn ẹ̀kọ́ ìdíje tó yẹ pé wọ́n fẹ́ sọ àgbélébù gàdá láì lágbára. the teaching has been raised to the extent that they want to turn the cross to be powerless. ẹnìkan ń gbá mi lálẹ́ yìí. somebody is hearing me tonight. gbọ́. Listen. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ. As the Lord live and his spirit lives. A mọ̀ jáde kúrò nínú pósí. He will take you out of the coffin. Amen. Ìsọ̀tẹ̀yìn tó kú ní bẹ nínú o. It is not all the dead that are inside the grave. Àwọn alàyè gan-an náà wọ́n ti di èrò lónìí. there are some living that have already become a people of the grave. ọ̀pọ̀ ní gbé ayé bí aláìsí gan. many are living their life as if they are not existing. nítorí pé wọ́n wà nínú bojì. because they are in the grave. kí ni bojì. what is this grave. àwọn wo gan-an náwó àánú àwọn wo gan-an lásìtò ìgbòjì fún. Who are the people that the grave have been prepared for? Ìbòjì ṣe ibi tí ó yẹ kí òun abẹ̀mí kó wà. Grave is not a place where a living being should be. Àwọn nǹkan tó bá ti kú. Things that are already, already dead. Òun lásìtò ìbòjì fún. They are the are things that grave have been prepared for. N tí mo sọ lálẹ́ yìí. What I'm saying tonight. Àwọn nǹkan tí ẹ̀mí. The spiritual things. Àwọn tí ẹ̀mí ń bẹ nínú wọn. People that still have breath in them. Ohun tí ẹ̀mí ń bẹ nínú ẹ̀. Things that, are, that still have life. Kì í ṣe èrò ibojì. Is not meant for the grave. Ó yálà ènìyàn. Either human being. Yálà ẹranko. Either animals. Ohunkóhun tí ẹ̀mí bá ń bẹ lára. Whatsoever that have a life. Kì í ṣe èrò ibojì. She is not meant for the grave ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló gbé èémí ìdánilọ́nìí tó ní ẹ̀mí nínú. but there are some people that are carrying breath they have breath in them. ṣùgbọ́n tí wọ́n wà nínú ibojì. but they are inside the grave. ó lè ṣòro mọ́ láti gbàgbọ́. it might be difficult for you to agree. ṣùgbọ́n mo bá kó gbà pẹ̀lú mi. but I want you to agree with me. torí pé àwọn òkùnkùn náà wọ́n ní ibojì tí wọ́n bẹ̀rẹ̀ ni wọ́n ní pósí wọn. because the darkness have their own grave and they also have their own coffin. yálà nínú ara tàbí nínú ẹ̀mí. either physical or spiritual. Ohun ọ̀pọ̀ alàyè ló ń bẹ nínú bojì lónìí. Many living beings are inside the grave today. Gbọ́ mi. Listen. Ohun tó jẹ́ sí ẹ. What belongs to you. Tó ń bẹ nínú bojì. Is inside the grave. Iná ẹ̀mí mi máa gbà jáde lálẹ́ yìí. Olú go for ìgbésí for you too now. Ó oh, sàmì dáadáa. That woman is not good. ṣe ibùsùn fún alààyè. Coffin is not a bed, uh, uh, a bed for the living. Kì í ṣe ibi ibùsùn fún alààyè. It's not a bed for the living tẹ́bá rí alàyè tí ń sunu pósí ó ti ń wá nǹkan mi. if you see a living being sleeping inside the coffin he is looking for another thing. àjọ páwọn àfipáwowó náà máa ń sunu bojì. wọ́n máa ń sunu pósí. people that use trust to get money they always sleep inside the coffin. ìwọ rẹ̀ yàn kan tó dídí dínú ilé ẹ̀rí tó yẹ pé pósí ní fi ń sùn. have you ever go to somebody house and see that person sleeping inside the coffin. ó sì kì ṣe fún àwọn abẹ̀mí. coffin is not meant for a living being. ibojì ṣe fún àwọn abẹ̀mí. the grave is not meant for a living being. ohun tó ti kú things that has been dead tá a fẹ́ pamọ́ that want to kept. <laughs> ohun tó ti ṣe jí ni ẹ gbọ́ mi lálẹ́ Listen tonight. Mo ń ṣàlàyé ẹlẹ́yọ kọ̀ọ̀kan tó ní ta bá fẹ́ wọ náà dùn. I'm explaining one by one because of the time that we are going to enter today. Ohun tó ti kú. Things that is already there. Tá a fẹ́ tí ò wúlò mọ́. That is no more useful. Tá a fẹ́ pamọ́. I want to keep it. Òun ló ń gbé gòjì. That is what stay inside the grave èròjà bòjì ní pósí jẹ́. our instrument of pain is the coffin. ohun èlò ibojì ní pósí jẹ́. it is an equipment or materials for the grave. ṣùgbọ́n tó bani ló jẹ́ lónìí. but what made one to be sad today. ohun tó mú kí ètò yìí wáyé. what made this program to uh, to be coming up now. ó ní pé ọ̀pọ̀ tẹ̀mí ènìyàn. is because many living beings. ọ̀pọ̀ ènìyàn tí a rí lónìí. many people that we are looking at today. ní ìgbà ayé wọn gan. in their lifetime. nígbà tí ẹsẹ̀ wọn. when they are still on their feet. wọ́n wà nínú ibojì. they are already in the grave. ó jẹ́ nǹkan tó ṣòro láti tètè gbàgbọ́ nítorí nǹkan ẹ̀mí ni. it is difficult for some people to believe because it is spiritual. gbogbo ìgbé ayé ibojì. every life of the grave á dópin láyé rẹ lálẹ́ lórúkọ. God shall end your life today. ọ̀nà wo lè nìyàn gan fi lè di alààyè nínú bòjì. What can make one to be a living inside the grave? mo fẹ́ kó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ lájọ́ ríra lórí ilẹ̀ báyìí ṣùgbọ́n inú ìbòjì ni ìṣẹ̀dá wọn wà. I want to understand that there are many people that will see ourselves on this earth like this but their creature is inside the grave ọ̀pọ̀lọpọ̀ ríra tọ́jọ́ pàdé lórí ilẹ̀. many we come in contact together on this planet. ẹ̀jọ́ pàdé ń bisẹ́. you meet at your workplace. ṣùgbọ́n ayé ti tọ́jú ìlera wọn. ayé ti tọ́jú ìlera wọn sínú ibojì. the world has kept their health inside the grave. ìlera wọn inú ibojì ló wà. their health is inside the grave. ọ̀pọ̀lọpọ̀ orí. many heads láyé ti pamọ́ sínú bòjì. the world has kept them inside the grave. wọ́n rìn ní tòótọ́. truly they are walking about. ṣùgbọ́n orí wọn inú bòjì ló wà. but their head is already inside the grave. ọ̀pọ̀lọpọ̀ àyànmọ́. many destinies. ní ayé ti tọ́jú sínú ibodè. the world has kept them inside the grave. ọ̀pọ̀lọpọ̀ ilé ọmọ. many wounds. Láyé ti tọ́jú sínú ibò. God has kept them inside the grave. Ọ̀pọ̀lọpọ̀ certificate. Many certificates. Láyé ti tọ́jú sínú ibò. God has kept them inside the grave. Ọ̀pọ̀lọpọ̀ ìràwọ̀. Many stars. Láyé ti tọ́jú sínú ibojì. God has kept them inside the grave. Ọ̀pọ̀lọpọ̀ ògo many glory. Èyí jẹ́ common dada. This one is even common. Láyé ti tọ́jú sínú bòjì. The word has kept inside the grave. Ó ń gbé inú pósí nínú bòjì. Staying inside the coffin inside the grave. Ó pọ̀ lọ jáǹtì rẹ̀rẹ̀. It's a lot. Is many. Táyé ti tọ́jú sínú bòjì. That the word has kept inside the grave ọ̀pọ̀lọpọ̀ ètò ìṣúná ẹlòmíì. many finances of some people. ayé ti tọ́jú sínú bòjì. the world has kept them inside the coffin. ǹjẹ́ mọ̀ pé iṣẹ́ ẹlòmíì ayé ti tọ́jú ẹ̀ sínú bòjì. do you know that the work of some people have been kept inside the grave. wọ́n kàn ń gbé ayé. they are just living in the world. ohun tó lè mú wọn sáyé ń bẹ́ẹ̀ nú bòjì. what can make them to be enjoying the life is already inside the grave n tó lè mú wọn gbádùn ayé ayé ti gbà lọ́wọ́ wọn. What can make them to enjoy the la uh, the world the world has taken it away from them. ọ̀pọ̀ ló máa ń lá Many people do have dream. <laughs> pé àwọn bára wọn nínú ibojì. that they find themselves inside the grave. àwọn méjèèjì láwọn lálàá pé àwọn bára wọn ní ibi tí itẹ́. Some people can even say they find themselves in, where, uh, in the cemetery. nítorí pé ayé ti tọ́jú wọn sínú ibojì. because the world has kept them inside the grave. alààyè nínú ibojì. are living inside the grave. gbogbo alààyè ẹgbẹ́ lábẹ́ omi tó sì ń gbé ìgbé ayé ibojì. every living under the rhythm of my voice and are still living the life of the grave. olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń as the Lord lives and the spirit lives. ìṣẹ̀dá rẹ̀ á jáde ń bẹ̀ lálẹ́. the story come out of it tonight. amen. Kì í ṣe ọjọ́ tí ikú fẹ́ pa ní mọ ibojì o. It is not all that death wants to kill that do have the dream of the grave. Ọ̀pọ̀ tí lálà ibojì ní ìsìn ó ti lé ní ogún ọdún ikú ò pa. Kì ṣe pé ikú fẹ́ pa. Ó tó ń bẹ láyé rẹ̀ sà. Ó tó ń bẹ nínú ayé rẹ̀ kan ń bẹ nínú ibojì. Many have been dreaming for the past twenty years that they have been seeing the grave but death is yet to kill them because what is in their life That they want to take is already inside the grave. Ìfihàn tó lù wọ́n fi hàn wọ́n ni pé nǹkan rẹ̀ ń bẹnu bojì náà fi ń gbára wọn nínú bojì lọ́pọ̀. The revelation that God is showing to them is because it's showing them telling them that there is something in your life that is already in the grave. Kì í ṣe pé wọ́n fẹ́ pa wọ́n. It's not that they want to kill them. Ẹ̀sìn màsínì ńlá kan tó wà ń bẹ̀. There is a great secret there. Ẹ̀tọ́ àlàyé tí ń bẹ òkú ọmọ ọgùn lẹ́mìí. Many living beings that are inside the grave they normally stay long on earth. Wọ́n wá jìyà pẹ́. And they will suffer for long. Wọ́n wá ṣàìsàn pẹ́. They will live in sickness for long. Nítorí pé ìlera tó yẹ kó fi ṣayé ń bẹ́nu bò. Because the air that is supposed to use to enjoy this life is inside the grave. Ìwé ìsíkẹ́lì fi àṣírí hàn. Ezekiel. Chapter twenty-seven. Orí kẹtàdínní ogójì. Thirty-seven. God bless you ìtàn tó mọ̀ dáadáa ṣùgbọ́n wọ́n kàn ká ẹsẹ̀ kejì lásìkò kẹtàlá. It's a well known story but we are going to read verse twelve and thirteen. Ezekiel thirty seven verse twelve to thirteen. Nítorí náà sọ tẹ́lẹ̀. Sọ tẹ́lẹ̀. Kí o sì wí fún wọn pé. Báyìí ni Olúwa Ọlọ́run wí. Kíyèsí. Kíyèsí. Ẹ̀yin ènìyàn mi. Èmi ò sí ibojì yín. Èmi fẹ́ sí ibojì yín báyìí. Èmi ó sì mú kí ẹ dìde kúrò nínú ibojì yín. Màá fọ́ mú kí ẹ jáde kúrò nínú ibojì tẹ wà. Èmi ó sì mú yín wá sí ilẹ̀ Ísírẹ́lì. Màá wá mú yín wá sí ilẹ̀ Ísírẹ́lì. Ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni Olúwa. Ẹ wá mọ̀ pé èmi ni Olúwa. Nígbà tí n bá ti sí ibojì yín. Nígbà tó bá ti sí ibojì yín náà. Ẹ̀yin ènìyàn mi. Tí èmi bá sì mú yín dá Olúwa ní sì ibojì wọn. The Lord says going to open their graves. Èyí ni àwọn ogun ńláńlá. These are great battles. Àwọn àwọn jagunjagun ńlá. Great mighty warriors. Àwọn tí ayé pamọ́ sínú ibojì. The one that the world has kept inside the grave. Kì í ṣe gbogbo èèyàn tó kú lọ́yà tó ti kú. It's not all people that are that are already there supposed to die. died. Jésù Olúwa. Jesus Christ the Lord. Ó dé ibi tí ah, gbé ti ṣe Lazarus sí. He got to where Lazarus was buried. Ó wá sọ fún Mary àti Martha. And he was telling Mary and Martha. Ó jẹ́ fún àmì rẹ̀ ó ní Lazarus òkú. He said Lazarus didn't die. Torí pé Jésù mọ̀ pé kò tí ì tákòókò fún Lásàrò dá. But Jesus knew that it's not yet time for him to die. Ọ̀pọ̀ láyé ń lọ sínú bọ́jì láì tí ì pé ọjọ́ wọn. Many were sent into the grave untimely. Jésù débẹ̀. Jesus got there. Ó tún sọ fún Mary àti Màtá. He told Mary and Martha. Ipe lẹ́yìn ó jí dìde. Jesus is going to rise. Eléyìí ṣe èrò kì í ṣe èrò òkú. This one is not meant to die. Eléyìí ṣe ara àwọn òkú. It's not part of the dead people. Wọ́n la gbà yóò jí dìde ní ìkẹyìn. They say we believe that it's going to resurrect at the end of the day. Òye tí Jésù ń sọ òye Màrí àti Màtá. You don't understand what Jesus was trying to say. Jésù sábà pé Lásárù òkùnkùn jáde nínú ibojì. Jesus knew that Lazarus came out from the grave. Lásárù ń bẹ nínú ibojì, ó ti rùn. Lazarus was in the grave and was already stinking. Ó ti nínú gbogbo. He already stinking in the grave. Wọ́n di ọjọ́ mẹ́rin tá a ti pamọ́ síbẹ̀. For four days that has been kept there. Ṣùgbọ́n kìíní kan bẹ tí ó ń bẹ nínú Kristi tí ò sí nínú Lazarus mọ́. But there is something in Christ that is no more in Lazarus. Òun náà ní iye. And that is life. Wọ́n ti ayé ti gba iye lọ́wọ́ Lazarus. The Lord has taken away life from Lazarus. Wọ́n ti fi pamọ́ sínú gbọ́dọ̀. And they kept him inside the grave. Olúwa sọ fún àwọn ènìyàn. And the Lord told the people òkúta kúrò. roll away the stone. ẹ yí òkúta kúrò. roll away the stone. nígbà tí wọ́n yí òkúta kúrò. when the stone was rolled away. èmi ò wá pe Lásárù jáde. I will now call Lazarus out. olúwa pe Lásárù. and the Lord called Lazarus out. ohun ìyè kan jáde sínú ayé Lásárù. voice a voice of life came into the life of Lazarus. èyí tí kú ò lè dá dúró. the one that death cannot stop. ohun ìyè kan jáde sínú ayé Lásárù. the voice of life came into the life of Lazarus. ẹni tó ti kú gba ìyè padà. the one that was ready to receive another life. ó tó tó dá wàá gba ìyè this one makes to be assured that I go to receive that tonight. Òun that I tell you now you receive that tonight. Ọ̀sẹ̀ ìdìbò receive that tonight. Ìyè came out to Lazarus. Lásàrù jáde láyè ní And he came out alive from the grave. Lásàrù jáde. He came out. Olúwa ni And the Lord said certainly. Wọ́n tú He was loose. Ẹni tí wọ́n pè ní òkú lánàá. When they called it yesterday. Ẹni tí wọ́n pè ní òkú níjẹta. When they called it before yesterday. Ẹni tí wọ́n pè ní call four days ago. ẹ jẹ́ pé ní òkú láàárọ̀ ọjọ́ náà. when they call death in the early morning. nítorí pé ìyè wọnú ẹ̀. God's life came into him. ó jáde láàyè. he came out alive. ó tọ̀ Jésù wá. he came unto Jesus. lẹ́yìn ìgbà tí Lásàrù jíǹde. after the resurrection of Lazarus. lẹ́yìn ìgbà tí Jésù jí Lásàrù jíǹde kúrò. after Jesus raised from the dead. àwọn ìfarahàn Lásàrù lágbára. the manifestation of Lazarus tó bá lọ ka ìwé oníkejìlá. if you go and read chapter twelve. ìwé Jòhánù. John chapter twelve. Wàá rí mò ń sọ níbẹ̀. You see what I'm saying there. Ẹ jẹ́ ká ka oníkọ̀kànlá ẹsẹ̀ kẹrìnlélógójì. Let's read chapter eleven verse forty-four. Kí ni John orí kọkànlá ẹsẹ̀ kẹrìnlélógójì wí? Ẹni tí ó kú náà sì jáde wá. Ẹni tó kú tó ń bẹnu bojú sì jáde wá. tí a fi aṣọ òkú dì tọwọ́ tẹsẹ̀ a sì fi gèlè dì í lójú jésù wípé pé ẹ tú ẹ sì jẹ́ kí ó máa lọ. ẹ jẹ́ ó máa lọ nítorí pé kì í ṣe èrò ibojì. because it's not meant for the grave. kì í ṣe lásàrú nìkan ló kú lákòókò tí jésù mi láyé. it's only Lazarus that died when Jesus was in the heart. a ò mọ àmọ́ mẹ́ta tí àkọsílẹ̀ gbé nínú àwọn tí jésù jí dìde the three records that was that show that the food that Jesus raised. ó wà Lazarus jẹ́ ọ̀kan wọn. Lazarus was one of them. òkú ọmọ Jairu jẹ́ ọ̀kan lára wọn. the death of Jairus' daughter was there. òkú ọmọ pọ̀ obìnrin náírà jẹ́ ọ̀kan lára wọn. the death of the widow of Nain was one of them. wọ́n gbé ọmọ pọ̀ obìnrin náírà. Naomi nínú pósí. They carried the child of the widow of Naomi inside the coffin. Wọ́n And they were crying. Ọmọ kan ṣoṣo tí obìnrin yẹn ní. The only child he had, she had. Kò tí ì dàgbà. She is yet is not old. Ìyá rẹ̀ ń bẹ láyé. The mother is still alive. Bẹ́ẹ̀ dẹ̀ ni kú And death strike him. Àwọn àgbẹ̀ sínú pósí. And he was put inside coffin. Àwọn sunkún lọ. And they were weeping. Bọ́dé sunkún lọ. As they were weeping. Bọ́dé sunkún lọ. As they were weeping go. Wọ́n gbèrú ẹ̀yìn ìlú. They were taking it to the part of town. Wọ́n fẹ́ lọ sí. They want to go and bury him. Ìyá And the mother was weeping. People are helping her that week. When Jesus had encounter with them. He saw a living inside the dead. The people see the child of the widow of nine as a dead person. And they were weeping after her. Ṣùgbọ́n But when Jesus saw rí alàyè nínú pósí. he saw a lady inside the coffin. Jésù rí alàyè nínú pósí. he saw a lady inside the coffin. ó sọ fún ọ pé kí wọ́n dúró. and he asked them to stop. ó kọ́ àga pósí. he touched the coffin. bẹ́ẹ̀ ló mú ọmọ pọ́ náírà jáde láàyè. and he brought out the child of the widow of nine and living. nínú pósí. and living inside the coffin. alàyè nínú pósí. and living inside the coffin. ẹni tí wọ́n lọ ti kú. the one that says already dead. bẹ́ẹ̀ dẹ̀ ni Ẹ̀mí ikú ti wọnú ayé rẹ̀. The spirit of death has already entered his life. Ẹ̀mí ìyè ti jáde lára The spirit of life has come out of her life. Ohun tí òkùnkùn náà ní agbára láti ṣe rèé. That is what the darkness has power to do. Ọ̀pọ̀ ní òkùnkùn ti gba ìyè nínú ayé wọn. Many devil and uh, darkness has taken away life from their life. Wọ́n ti fi ẹ̀mí kú sí wọn lára replaces with the spirit of death. wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ ògo ló ń bẹ láyé tí ò ṣiṣẹ́ torí pé ìyè ti jáde nú ẹ̀ ikú ló ń bẹ nú many glory are on this world they are not functioning because uh, the, uh, life has come out of it it is better to go to wọ́n ti tọ́jú mi sínú bòjú. many are are people be kept inside the grave. àwọn ọ̀jọ̀gbọ́n a máa sọ dáadáa. the wise people do say. wọ́n máa ní ibi tó lọ́rọ̀ jù lára ibi tó lọ́rọ̀ jù láyé ní inú itẹ́. that the the most special place in the world is the cemetery. ibẹ̀ láti rí tọ́ doctor at age of forty five tí wọ́n ṣe sí ìta. I will see a doctor ọmọ ọdún méjìlá ogójì tí wọ́n ti bẹ́rì sí. ẹ rí ẹ ó rí lọ́yà at age of fifty tí ò tí yẹ kó kú tí wọ́n ti ṣe sí ìta. You will see a, a young lawyer that was supposed to have died that had been buried there. ẹ rí àwọn ọmọ ológo tí wọ́n ń bẹ ní ìta. You will see a glorious children that are inside this cement. àwọn tí wọ́n máa ń sọ ìtẹ́ wọ́n máa ní ìrírí. Those that take care of the cemetery they normally have some experience. wọ́n rà wọ́n tiẹ̀ láwọn míì tí wọ́n ní ìkẹ́wọ̀n tí ó tiẹ̀ máa ń fo ẹ̀yàn kan tiẹ̀ sọ̀kan láìpẹ́ ó ní ní itẹ́ tí àwọn kan ní ìlú yìí lọ́nà ilé wọ́n ní kan wà tí wọ́n máa ń fo there is one at the cemetery normally jump the fence. ọmọ òkú ni ọ̀dọ́ náà. he is already there, but he normally jump. wọ́n ní wọ́n ti sí tábà jáde lọ báyìí ó sì fo fẹ́ǹsì jáde. as they bury him he just jump the fence and ìyẹn pé kì í ṣèrò bí ṣùgbọ́n ti gba iyè lọ́wọ́ ẹ̀. is not meant to be there but the life have been taken away from him. àwọn tán sí ò tí ì géètì. those that bury him they are yet to leave the gate. ayé a ní agbára láti gba iyè lọ́wọ́ ẹni fi kú sí ni lára. the world has the power to take away life from one and put death inside the life of somebody. gbogbo agbára tó sọ dé òbòjì láàyè. every part that make it to be as somebody of the agbára yẹn á jóná dànù lórúkọ jù. that power is consumed by fire in the name of Jesus. Nígbà táwọn ò tí ì mọ Kristi. When we are yet to know Christ. O ní ọ̀rẹ́ kan. I have a friend. Uh, ọ̀rẹ́ àtìgbà kékeré. Right, a childhood friend. Àwọn ń pè ní orúkọ kan. We call him a name. A pàdé ní abà kan. We met in a village. Ó wá ń sọ ọ́njọ́ kan, ó sọ̀rọ̀ nípa iṣẹ́ kan. He was talking about job one day. Ó wà lọ́rọ̀ ọmọ ṣe fáwọn kan tó máa ó ti ṣe fáwọn kan nílùú eré. He has some things in his heart that normally for people. Ká forúkọ bò wọ́n láṣìírí. He used to cover them alábàáhùn. tortoise. tó bá ti ṣiṣẹ́ sí wọ́n wàá rì mọ́lẹ̀. when after doing the work on the tortoise you now bury the tortoise. wọ́n rì mọ ibi tí wọ́n ṣe ń ṣòwò. they will bury where they are doing their business. wọ́n wàá wọ́n wàá rẹ̀ pa. they now cover it. lẹ́yìn ọdún márùn-ún bá lọ bẹ̀ tẹ́ bá wú alábàáyún yẹn sì ń bẹ láàyè. after five years if you go there you still meet the tortoise alive. ó di ẹ̀yìn ọdún mẹ́rìnlá sí mẹ́ẹ̀ẹ́dógún kí alábàáyún yẹn tó lè kú. it's going to be after fourteen years or fifteen years before that tortoise will die. tẹ́ bá débẹ̀ ní ẹ̀yìn ọdún mẹ́wàá tẹ́ bá sí sí rẹ̀ mọ́ tán bẹ́rì rẹ̀ mọ́ ó sì ń bẹ láàyè. if you go there by ten after ten years you open it you still find him alive. Ntí ayé ní òkùnkùn ní agbára láti ṣe rè. That is what the darkness has power to do. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ti wọ́n ti sin wọ́n nígbà tó ń bẹ láàyè. Many have been buried while they are alive. Ìgbé ayé ibojì yóò dọ̀pẹ̀ nínú ayé rẹ̀. The life of the day becomes an end in your Jesus' name. Ibojì ní agbára. The great aspa. Dábìlì jẹ́ àmọ̀. David make us to know that grave has his own power. Jesus himself make us to know. Paul apostle sọ. Paul apostle sọ. Ẹ Let's read book of Hosea. Orí kẹtàlá. Chapter thirteen. Ẹsẹ̀ kẹrìnlá. Verse fourteen. Ìwé Hosea orí kẹtàlá ẹsẹ̀ kẹrìnlá. Hosea thirteen fourteen. Èmi ò rà wọ́n padà lọ́wọ́ agbára ìsà òkú. Èmi ò rà wọ́n padà lọ́wọ́ agbára ìsà òkú. Ìyẹn ni pé agbára kan ń bẹ lọ́wọ́ sọ̀rọ̀. There is a power in the hand of the grain. Èmi ò rà wọ́n padà lọ́wọ́ agbára ìsà òkú. Èmi ò rà wọ́n padà lọ́wọ́ ikú. Èmi ò rà wọ́n padà lọ́wọ́ ikú. Ikú. Yes sir. àjàkálẹ̀ àrùn rẹ̀ dà ìsàkú ìparun rẹ̀ dà. bẹ́ẹ̀ ni ìwé orin dáfídì kan orí kọkàndínní àádọ́ta. psalm forty nine. ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún rẹ̀. verse fifteen. ó ṣùgbọ́n ọlọ́run yóò ra ọkàn mi lọ́wọ́ ìsàkú nítorí pé òun gbà mí. gbà is going to save me or receive me. ẹ bá mi ka first Corinthians chapter fifteen. Kọ̀rìntì kini orí kẹẹ̀dógún. nígbà tí Paul apostle sọ nípa agbára tó bọ́ lọ́wọ́ sàkú. when Paul was talking about the power that fell up from the paradise. Amika fifty five o. Ikú oró rẹ dà. Ikú oró rẹ dà. Ìsà ìṣẹ́gun rẹ dà. Ìṣẹ́gun rẹ dà agbára yín kọ́. Where where where is your power? Níbo ni agbára yín wà? Where is your power? Lẹ́yìn ìgbà tí Jésù wọ ọbẹ̀ tó gbàgbára lọ́wọ́. After Jesus entered there and take power away from them. Àṣírí ayé. The secret of the world. Ó jinlẹ̀ gan. It's very deep. Ẹni táyé fi pamọ́ sínú ibojì. The one that the world has kept inside the grave. Irú wọn. Such a people. Wọ́n gbé ìgbé ayé wọn. They don't live their own life. Ọmọ ọ̀pọ̀ wọn wà nínú ìnira. Many of them live in pain. Ọ̀pọ̀ wọn. Many of them. Wọn kì í ríṣẹ́. They don't uh, get job. Wọ́n máa ń fi iṣẹ́ wọn pamọ́ sínú bojì. They kept their job inside the grave. Ọ̀pọ̀ yín rọ́kọ. Many will not get husband. Ọ̀pọ̀ kì í ní aya. Many will not even get wife. Ọ̀pọ̀ yín kọ́lé. Many will not build house. Àwọn tí ń gbé ibojì. People that live in the grave. Wọn kì í ṣe rere láyé. They never prosper in life. Ìwọ ti rí ẹni tó lọ kọ́lé tó lọ kọ́fẹ̀ four bedroom flat àbí bọ́ngálò sínú tẹ́. Have you ever seen somebody that went and built a four bedroom flat inside the cemetery? Mo sọ fún wa ẹni tí ohun tó ti kú tí ò wúlò mọ́ tá pamọ́ ní gbèbojì. Things that has been there that is not useful again is what is being kept inside the grave. Irú wọn tí ń gbé ìgbé ayé bojì nǹkan tó dára tó ṣe rere máa ń sọ̀rọ̀ nínú ayé. People that live the life of grave things that are good never we find nothing in their life. ìdí nìyẹn lọ́mọkùnrin wèrè alágàdára yẹn inú jáde ń gbé ń tiẹ̀. that is why that man of uh, the madman of Gadara live inside the cement. nínú ẹgbẹ́ kọrí karùn-ún. in Mark chapter five. bíbélì pé ó máa ń gbé inú itẹ́. the Bible say he stay inside or live inside the cement. ó ń gbé ibojì. he live inside the grave wọ́n tó bá so mú o lè when they ban him you cannot you cannot be bound. bíbélì jẹ́ kó yà kò sí bó ṣe lè yóò jà. the bible make us understand no matter how they ban him. ẹ mọ ẹ mọ irú ń gbénú ẹ. you know the number of spirits living inside him wọ́n yà ń wèrè wọ́n wá rán sí they turn him to the mouth person and send him to the king. tí kì í bá ṣe orí ọ̀fẹ́ kristi tó rí. if not for the grace of God upon him. bí wọ́n bá jẹ bẹ́sẹ̀ sọ́jí gan. even if they want to do revival. ok tá a bá jẹ bẹ́sẹ̀ sọ́jí gan. if you want to do revival. bóyá a jẹ bẹ́sẹ̀ sọ́jí nù dórí pé bóyá ọlọ́jà lè wo wèrè. you want to do revival maybe God will heal you. sáà dé ìsọjí lọ́nú yan. I want you to take revival to the cemetery. wọ́n yà ń wèrè he was being turned to man and where his cake can never be The only person that can solve one problem. Ẹni yẹn bẹ́ẹ̀ ń lálẹ́ yìí. That person is here tonight. Gbogbo ibi tó fi ọ̀pá mọ́ nínú ìwé yìí. Whatever you have been kept inside the grave. Àwọ̀ jáde kúrò mẹ́rin lórúkọ Jésù. Thank you, Adúlá, in the name of Jesus àwọn ìkà tó bá ṣiṣẹ́ wọn tó wá ní ẹ lọ àwòrán rẹ mọ́nú bòjì. the wicked after finishing their wicked works they will say go and bury inside the grave. ọ̀pọ̀lọpọ̀ picture ẹlòmíì náà ti lọ rí mọ́nú bòjì. many pictures have been buried inside the grave. láti fi báyé wọn jẹ́. to destroy their lives. wọ́n dẹ̀ mọ̀ gbáyé. and they will be living. wọn dẹ̀ mọ̀ pé wọ́n ti ṣe wọ́n níkà. and they don't know that they have wounded them ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà ti mú aṣọ rẹ̀ náà ti lọ rí mọ́nu bò. many their clothes have been taken and buried inside the grave. àwọn tó ń jọ ń do contract wọ́n ti mú orúkọ wọn lọ́nu bò wọ́n ti dì wọ́n ti dì mọ́sí gidi wọ́n ti rí mọ́nu bò. those that are having contract together They took their names or their clothes and buried inside the grave. alàyè nínú bojì. are living inside the grave. alẹ́ náà ló pé máa dé bá ogun ayé yẹn. tonight I never return to that battle. ó ṣe àmì dáadáa. you dey say amen very well. Bàbá ò ṣe àmì dáadáa. Your amen is not good enough. Why you, there are many places we can pray in the Bible. Ọkọ ìlà lè tọ́ka sínú náà. I want to go and pray. Ṣùgbọ́n fẹ́ lọ gbàdúrà. Amen. Àmín. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to God in the highest. Ohun tí mo sọ lè ṣòro fún wa. What I said might be difficult for us. Torí nǹkan ẹ̀mí ni. Because it's of the spirit. Ṣùgbọ́n kò sí ní ká má rí ènìyàn kan. There is no how that will not see somebody. Tí Olúwa ṣe tán láti tú sílẹ̀. That the Lord is ready to set loose. Kúrò nínú ìgbé ayé bojì. From the life of the grave. Tó o bá ti wo ayé ara ẹ. If you have examined your life. Torí pé o tiẹ̀ gbìyànjú títí. And you see that you have tried. O ò rí traces nǹkan bí ìgbà téèyàn ń gbé ayé bí aláìsí. As if you are just living in the world as if you are not existing. Rí pé nǹkan ó bá gbọ́ ọ nílò àdúrà. See that you need prayer. Iní rí pé nǹkan ń ṣe ọ. See it as if something is strong with you. Kí ló dé tí ayé máa fi ń lo ẹ̀yà ara òkú láti fi ṣiṣẹ́ lòdì sí Why is it that the world use the part of uh, the part of the body of the dead person to walk over somebody's life? Kí ló dé tí wọ́n máa fi ń lo aṣọ ara òkú láti fi ṣiṣẹ́ lòdì sí? Why is it that they use the clothes that used to wrap the dead to do even walk over somebody's uh, somebody's life? Ọ̀pọ̀ ni wọ́n ti mú aṣọ òkú ṣiṣẹ́ lòdì sáyé wọn. Many they use the garment of the dead to walk uh, eh, against their life. Bẹ́ẹ̀ dẹ̀ náà ń bẹ láyé. And they are living. lọ́wọ́ ní ọlọ́run kan. I have a God. ẹni tó lágbára lórí ibojì. the one that has power over the grave. mo ní ọlọ́run kan. I have a God. ẹni tí agbára jíǹde ń bẹ lọ́wọ́ rẹ̀. the one that has the power of resurrection. ẹni tí ẹ̀mí tó ń bẹ nínú rẹ̀ ń jí ohun tó ti kú dìde. the one that the spirit is at him raised the thing that has dead. Ó ní ìwé Róòmù oríkẹ̀jọ ẹsẹ̀ kọkànlá fi sọ fún wa. Now the room, Romans chapter eight verse twelve says. Pé Kristi dìde kúrò nínú òkú bá ń gbé inú yín. and if the spirit of the one that raised Jesus from death dwells in you. ìwé Róòmù orí kẹjọ. Romans chapter eight. ẹsẹ̀ kọkànlá. verse eleven ṣùgbọ́n. ṣùgbọ́n. bí ẹ̀mí ẹni tí ó jí sé Jésù dìde kúrò nínú òkú bá ń gbé inú yín. ẹ̀mí ẹni tó jí Kristi dìde kúrò nínú bòjì tó bá ń gbé inú yín. ẹni tí ó jí Kristi Jésù dìde kúrò nínú òkú yóò fi ẹ̀mí rẹ̀ sí ń gbé inú yín. yóò fi ẹ̀mí rẹ̀ sí ń gbé inú yín. sọ ara kíkún yín di àyè pẹ̀lú. yóò wá fi sọ àwọn akẹ́kọ̀ọ́ yẹn di ààyè. Bí ẹ̀mí tó jí Kristi dìde. If the spirit of you that raised Jesus. Tó ń bá ń gbé inú yín. Dwelleth in you. Yóò jí yóò sọ àwọn akẹ́kọ̀ọ́ yẹn náà di ààyè. All your dead body to believe. Ẹ̀mí rẹ̀ nìkan nìkan náà ló ń ṣiṣẹ́ àjíǹde. It's only his spirit that do the work of resurrection. Agbára àjíǹde ọwọ́ rẹ̀ ló wà. The power of resurrection lies in his hand. Agbára àjíǹde ọwọ́ rẹ̀ ló wà. He has the power of resurrection in his hand. Òun náà ló gbẹ̀mú lọ́wọ́ ikú àti ìgbòho. The one that take real power from the dead and the grave. Ó ṣẹ́gun ikú. He overcome death. Ó ṣẹ́gun Sátánì. He overcome devil. Ó ṣẹ́gun ibojì. He overcome the grave. Ó dẹ̀ ṣẹ́gun ẹ̀ṣẹ̀. And he overcome sin. Agbára agbára ń bẹ ní ọwọ́ rẹ̀. he has power in his hand. láti sọ gbogbo tó ti kú. to turn every tactic. àtọ́n gbogbo táyé ti fi pamọ́ sí ìpè. let us see that God has kept in the grave. láti mú jáde láàyè. to bring them out alive. ó ní agbára. he has the power. ẹ̀wọ̀n ọwọ́ rẹ̀ nìkan ló wà. the power lies in his hand. ó ní mo fi sọ pé tí o bá lè kàn gba Jésù rẹ̀ láyé sáyé ẹ̀. if you can just accept that Jesus into your life. ayé tí ò Jésù ayé tí ń jú ìyá the life that has no Jesus is the life that is. títí sí ẹni bá ní wọ́n nù ayé. you that Christ should come into your life. wàá ní pé á sọ gbogbo gbogbo tó ti kú nínú ayé rẹ̀ di ẹ̀yìn. return everything that is you to believe. bí kristi ẹ bá wọnú ayé rẹ. if that has come into your life. bí ògo rẹ bá bẹ nínú bojì àwọn àjáde. your glory inside the grave you will find it out. bí àyànmọ́ rẹ bá bẹ nínú bojì àwọn àjáde. if your glory inside the grave you will find it out. bí ìpín rẹ bá bẹ nínú bojì àwọn àjáde. if your glory inside the grave you will find it out. kí wọ́n ti sí eat and bury it. Kò dá Doesn't stop him. Bíbélì sọ nínú ìṣe àwọn apostoli. Bible say in the book of Acts. Ó ní nígbà tí ibojì ò lè dín When the grave cannot hold him. Ó tú sílẹ̀. He set loose. Ó nìkan ni kò lè jì He is the only one that the grave cannot hold. Ó ní òdìlò náà ni láti gba Jésù. All that we need for you to accept that Jesus. Àbí kò pè é sínú ayé ẹ. Call it into your life. Wàá ní pé tó ti wà tó tiẹ̀ tó ń bẹ́ ń bòjì. you will see that things that belong to you that inside the grave. a kúrò nínú ibojì. come out from the grave. mo yá jáde kúrò nínú ibojì. come out from the grave. òye rẹ yé mi dáadáa. I have the understanding. Mo fẹ́ fi dá lójú pé ọ̀pọ̀lọpọ̀ ògo ló bọ̀. I want to assure you that many glory are inside the grave. Bí mo bá ní ẹ̀mí ìsọdọmọdé Kristi Jésù náà yẹ wọ́n. If you don't have the spirit of the adoption of Jesus Christ inside their heart. Ṣé ẹ̀mí Kristi ò bá wọnú ayé wọn? And if the spirit of Christ doesn't enter their life. Wọn ò lè jáde. They can never come out ọ̀pọ̀ àyànmọ́ ló ń sunkún fún ìtúsílẹ̀ lónìí. many destiny are crying for deliverance today. ọ̀pọ̀ ìṣeré ló ń sunkún fún àjíǹde lónìí. many prosperity are crying for resurrection today. torí pé wọ́n wà nù bojì. because they are inside the grave. ayé wọnú ni ndagẹ́bọ̀ harrison. ǹjọ́ wàá ń bí lálẹ́. are you here tonight? orin tí kí alàyè rẹ jáde kó nù bòjá. expecting that your lẹ́yìn should come out from the grave. Positive, sì rẹ fún Jésù. and you are yet to give your life to Christ. lórí tó fi ṣe bẹ́ẹ̀ lálẹ́. why can't you do so tonight? orí ọ̀fẹ́ kan lọ ní báyìí. you have possible grace tonight. orí ọ̀fẹ́ kan lọ ní. you have possible grace. Èyí tó ṣe ní bójútó. Enough of sin inside the grave. Èyí tí àyànmọ́ rẹ ṣe ń bójútó. Enough of your destiny stay inside the grave. Èyí tí ògo rẹ ṣe ní bójútó. Enough of your glory stay inside the grave. Èyí tí pín rẹ ṣe ní ibojì. A lot of people were not staying inside the grave. Wọ́n ìgbà wo ló fẹ́ fi wà ní ibojì? When for, how long are you going to be inside the grave? Wọ́n ìgbà wo ló fẹ́ fi máa gbé ayé gbé ayé bọ̀? How long are you going to be living a life of death? Kò sí tó ń bẹ níbojì tó Ọlọ́run lè jí. There is nothing inside the grave that God cannot resurrect. Ìkan tiẹ̀ ti dé gógó. One has even turned to bone. Egungun. Bone. Bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ̀mí ikú wọ́n sọ Elisa sínú ibojì báyìí. as Elisha was thrown inside the grave. Wọ́n ti fi ara kan egungun òkú yẹn. touch the bone of that dead. bíbélì pé ó dẹ̀ jí. the bible say the dead raised. òkú Èlíṣà. the death of Elisha. ó sì jí òkú nínú bòjì. a dead person inside the grave. ìgbà tí mo ka bíbélì mi débẹ̀ mo pàdé. when I read my Bible to that. mo mọ̀ kí á and I read it I read it mo wá rí àṣírí ńlá. and I saw a great secret. agbára tí ń bẹ nínú Èlíjà. the power that is inside Elijah. ló gbé fèlè sà. He gave it to Elisha. Elisa gbé agbára yẹn lọ. Elisha took that power away. Kò yọ mi ò ah Gíyásì ló tún yẹ kó gbà. Gíyásì that supposed to receive the power. Ẹ̀jẹ̀ ló gbà lẹ́yìn jó. He received leprosy agbára yẹn wọnú bójì báyìí. that power enter inside the grave. ikú ò lè ẹni tó kún bẹ́ẹ̀ ò lè dùn. the person there cannot stop. ó fò jáde. he is resurrected. torí ìkàtà ń bẹ nínú èlé. there is something inside the life. ẹ̀mí olúwa ń bẹ nínú ẹ̀. the spirit of God is in him. lálẹ́. tonight. bí wàá ti pe ẹ̀mí kristi yẹn sínú ayé ẹ̀. as i going to call the spirit of Christ into your life. mi ò fẹ́ mọ kódà kó jẹ́ kútúwéńjí. Can If it is a very far thing, Sèkúndèmí, òun ni lọ gbé náà fi ògo àbí àyànmọ́ ẹ̀ pamọ́ sí nínú bòjì. Maybe it's a very long distance that they kept your glory or your destiny. Báyọ̀ gbọ́n olúwa ń bẹ̀ lálẹ́. That's of God tonight. Ọkọ tó jẹ́ ìyá ara ẹ̀. Whatsoever be part of your body. Ṣé àwọn ọ̀tá sọ̀rọ̀ yìí? Those are really àwọn tá ló ń bọ̀ ìwọ̀nba díẹ̀ ló yẹ ilé wa. We can only have the little understanding. Ṣé ọmọ kí n sàwọn tó lè yé? Let me tell you people that can understand. Since àwọn tó tètè yé. Can I tell you people that can quickly understand as we are talking about. Àwọn àjẹ́. The witches. Torí sẹ́wọ̀n. That is their because of their work. Àwọn tó kún fún òkùnkùn. Those that are full of darkness. Torí sẹ́wọ̀n. That is their work. Àwọn ní iye. It is we that we don't have the understanding. Wọ́n tọ̀rọ̀ ẹ̀mú lọ́kùnkúndùn. What we don't take care of. Àwọn ti ṣe lórí ẹ̀jẹ̀. They work over it for now. Ó yé wọn gan. They have the understanding. Ó eléyìí ọ̀rọ̀ wa ní sọ. This one is talking about our case. <laughs> ẹlòmí ò ti sùn àkókò tó yẹ kó fi ṣe sóòrò ti sùn lọ bí. some people the time they supposed to do vigil they slept off. wọ́n á sì gbé lọ́nu tẹ́. and they will take him out to the cemetery. wọ́n á dẹ̀ ṣe tán fẹsẹ̀ they do whatever they want to do in their life. àkànjí alẹ́ àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ẹ̀dẹ̀ kí lórí bẹ́ẹ̀ jẹ. he woke up from the bed. ayé tẹnu ń gbé. he is living the life of cemetery. yàrá ewu You want to give your life to Christ. Why can't you do that? Because everybody bow down their head kí gbogbo àti ẹyọ kan bá. you can raise up your hand. bàbá fẹ́ fún Joseph gbọ́wọ́ yín sókè. so that you can come out from the. kó bá lè jáde kúrò nínú ibojì. the iron is scarlet. thank you Jesus. blessed be your holy name. hallelujah. Call that name of Jesus into your lives. Lórúkọ Jésù ẹ̀ sínú ayé rẹ̀. You are still living life of sin. Tell him because you must come back tonight. Say, Lord Jesus. ìjọ ìjọ ayé sọ fún pé Jésù kò fi pinnu alẹ́ pé Jésù dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. I need you in my life. Mo nílò rẹ nínú ayé mi. Enough of a living life of grace. Ìgbé ayé igbójì ètò gẹ́. Thank you, Jesus. Ẹ ṣé Jésù. In Jesus' mighty name we pray. As we bow down our head. How many people have ever dreamed of seeing themselves in the cemetery graves or coffin? Àwọn mélòó láti lálàá rí ara wa ní bòjì nínú pósí? Oh, yeah, cemetery. Uh-huh. Yeah. You will pray tonight as if you are not going to pray again. Ẹ ń gbàdúrà lálẹ́ bí ẹni pé ò ní gbàdúrà mọ́. If anybody doesn't pray. Bẹ́nikẹ́ni bá gbàdúrà. You that raise up your hands. Èyí tẹ́ ẹnáwó yẹn ẹ gbà dáadáa. Because you must come out tonight. Ẹ gbọ́dọ̀ jáde ní alẹ́. Father, the hour has come. Bàbá wákàtí náà ti dé. Let your name be glorified. Lórúkọ kí o gbà yín lóde. Jesus mighty name we pray. Amen. Tell somebody are you ready for prayer? Sọ fún pé ṣe ṣe fẹ́ gbàdúrà báyìí. àfẹ́sáré gbé àdúrà bíi méje. We quickly want to call about seven points of prayer. Ó lè má ju méje lọ. May not be more than seven. Tó ju méje lọ, ajẹ́pẹ́ àdúrà gbára ta fẹ́ gbà. If it's more than seven, it means the, the prayer of power that I want to pray. Ìgbé ayé ẹlòmíì tẹ́ lọ́rùn fa. Some people are satisfied with the life they are living. Àwa ló ń kálá. It is we that we are concerned. Ẹgbẹ́ méjèèjì sọ. Raise up your two hands. Ẹ̀jẹ̀ ń tọrọ ẹ̀ka lálẹ́ ò pariwo. If you are concerned with your case tonight, let that person shout. Agbára. Power tí mo nílò láti bọ́ lọ́wọ́ agbára ibi. I need to be free from the power of the grave. Agbára tí mo nílò. The power of need. Láti pa agbára ibojì run. To kill the power of grave. Olúwa rán sínú mi. You send it to me tonight báwo bá lágbára o lè lè bọ́. if you don't have power you might not be able to pray. torí agbójì ní agbára. the grave has its own power. ẹ forúkọ Jésù. sound the name of Jesus. ẹ sọ fún jẹ́kọ́ ẹni tó bẹ lẹ́kọ̀ọ́. don't allow the kind of person beside you to overtake mi ò ní pe àdúrà kan lẹ́ẹ̀mejì. I will not call a prayer two times. nítorí àkókò mi. my time. ẹ sọ̀rọ̀ àyùn ní sà ẹ kígbe agbára tí màá fi bọ́. the power of God to be free. from the grave méjì. With the power of the grave. Tí wọ́n fi pa agbára ibojì rú. That will be the destroy power of the grave. Ó yà wọnú mi àdúrà. لعيون الصيالدة صلاة agbára tí mo nílò pray

Mo rọ̀ ẹja mọ táǹsẹ̀ nù àdúrà. I want just to please know what you are doing in prayer. Àdúrà tí ò bá mí ọ lè mí Ọlọ́run. The prayer that doesn't shake you can never move God. Gbà inú ẹ̀mí. Pray it in the spirit. Ẹ jẹ́ kí ẹnìkan sọ̀rọ̀. Let somebody speak out. Àdúrà yẹn lè má kọjá méje. The prayer may not go beyond seven. Láàrin ìṣẹ́jú bíi mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún. Within ten to fifteen minutes. Ẹ kígbe. Gbogbo agbára ibojì. Every power of the grave. Ó yá dòkú láyé mi lálẹ́. Àlejò máa láì. Bí òkú láyé mi. Ó yàdúrà. Gbogbo agbára ibo yìí. Ó yẹ di òkú láyé mi. لكايولسكايا عون عندما هيدفا di òkú láyé mi lálẹ́ yìí di òkú lọ́nà sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. Jésù Olúwa wá. Amen ẹ sọ̀rọ̀. speak out. shout. let your voice be strong. ẹ jẹ́ kí ibi tó wà yóò. lẹ́ where you are where you are. jẹ́ kó dàrú. let it be let it be scattered. let it be hot. jìgá ibojì. the life of the brain. Olúwa fòpin sí lálẹ́. Lord put an end to it tonight. Nínú ayé mi. In my life. Ìgbé ayé ibojì. Life of the brain. Olúwa fòpin sí lálẹ́. Lord put an end to it tonight. Nínú ayé mi. Over my life. Ó yàtọ̀. Yeah. Ha! ìhàíwò lè kà ìdí ayé ibo tí olúwa kò pín sí láyé mi lálẹ́ yìí fi òpin sí láyé mi lálẹ́ yìí fi òpin sí láyé mi lálẹ́ yìí olúwa fi òpin sí ìdí ayé ibo yìí láyé mi lálẹ́ yìí. Aha! Jésù Olúwa wá. Bí gbogbo agbára ẹ sọ̀rọ̀. Use your power to speak out. Ìṣẹ̀dá mi nínú bọ́ọ̀sì. Ẹ̀ṣẹ̀tọ̀ inside the grave. Ìṣẹ̀dá mi nínú pọ́sí. Ẹ̀ṣẹ̀tọ̀ inside the coffin. Ó Amen. Ìṣẹ̀dá mi nínú ìmọ̀ yìí, ìṣẹ̀dá mi nínú pọ́sí, ó yẹ jáde lọ́lọ́yìn. Ayayayayayayayayayayayayayayaya. Ràìwọ́lọ́mìndàjà. Aha! Sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. Jáde! Jáde! Ìṣẹ̀dá mi ò nínú bọ́jì nínú pọ́sí jáde lálẹ́ ìlórúkọ Jésù jáde lọ́rẹ̀ lórúkọ Jésù. Jésù Olúwa wa. Ẹ̀yin kan múra sí eléyìí. Some of you be more prepared. Ẹ sọ̀rọ̀ ìdájọ́ jáde. Speak the God of judgment house. Ẹ sọ̀rọ̀ ìdájọ́ jáde. Speak the word of judgment How? Ẹ pariwo lóòkè. Shout aloud. Ọwọ́ tó gbé pamọ́ sínú ọmọ yìí. Wọ́n dà kẹ́kí inside the Gbogbo àwọn tó. Every other person inside the grave. Ó yá gbé. Gbogbo owó tó ń gbé ní pamọ́ yìí. Ó yá gbé. അസായോലിണ്ടമ അതിന്റെ കെട്ടാരിസോമം aha, aha, aha. Jésù olúwa wá. Amen. Kí ni ẹyẹ yìí? Àyẹ̀wò náà ní ń dá màá ha ń dàpọ̀. Aṣími lójú mo rí nǹkan was open and I saw something. Mo rí I saw something. Mo rí kan. I saw a pregnant woman. Bẹ́ẹ̀dẹ̀ ló dẹ̀ ń bímọ. It's giving birth. Bó ṣe bímọ yẹn kalẹ̀. As soon as they deliver the child. Bẹ́ẹ̀dẹ̀ ni ó bí olúbi ẹ̀. And the placenta came out. Bẹ́ẹ̀dẹ̀ ni ọwọ́ kan gbé olúbi. And the hand took the placenta. Ó dẹ̀ lọ sí sínú itẹ́. And bury it inside the grave. Olúbi the placenta. Kì í ṣe ọmọ. It's not the child. Ó lọ sin olúbi yẹn. He went and buried the placenta. Sínú placenta. Inside cemetery. Sínú cemetery. Inside cemetery. Olúwa kí lélẹ́yìn. Lord, what is this? olúwa ló ní iṣẹ́ tó fi ṣe. the lord say he use it for certain things. olórí lo olùgbé ọmọ yẹn láti fi pa ọmọ yẹn sáyé. he used the plas the placenta to kill the child. ẹ̀mọ́ wo ebi wòlíì. I say it as a prophet. ẹni tó gbé olúbi rẹ lọ sí sínú bóyú. placenta placenta very sad if stomach. ikú parọ́ ẹni bẹ́ẹ̀. God will carry such a person. amen. báwo ni. listen. ìrántá mú mi ṣe ni mo sọ. I'm telling you what I saw now. Iṣẹ́ tó fi ṣe nínú bojì. The one that he used to do with the women. Ẹ̀jẹ̀ Jésù bá iṣẹ́ náà jẹ́. The blood of Jesus destroyed the work. Ta ni ìka ọ̀dájọ́ ènìyàn yìí gan? Who is the wicked person? Olúwa ó ṣèdájọ́ ẹ̀ lórí. Hello, church, you are tonight. Ẹ jẹ́ ọmọ méjèèjì sókè. Raise up your two hands. Ẹ pariwo. Shout ìràwọ̀ mi nínú ibojì. I inside the grave. ìràwọ̀ mi nínú ibojì. I inside the grave. àyànmọ́ mi nínú ibojì. I inside the grave. ó yá jáde. Aha! ògo mi nínú ibojì ìràwọ̀ mi nínú ibojì. Yesu kɔ ayayayayayayayayayayayayayayayaya ayayayayayayayayayayayayayaya yàrá olórí ndàgà ah yà ògo mi ògo ìsàlù sàmì nínú ìbòjì jáde ògo ayé mi jáde àyàmọ́ mi jáde lọ́lẹ́yìn. Jésù Olúwa wá. Ẹ sọ̀rọ̀ lọ́wọ́. Speak aloud. Àbúrò wa kú mẹ́ta. Our prayer remains three. Ìpín mi nínú bọ́jú. My lot inside the grave. Yeah, my portion. Hallelujah. Amen. Ìpín mi níbo. My portion inside the grave. Certificate mi nínú bọ́jú. My certificate inside the grave. <laughs> Amen. Àmín. Ilé ọmọ mi. My womb. Nílé bọ́jú. Inside the grave. Ṣáájú sọ̀rọ̀ lálẹ́ bá. Will you be able to speak tonight? Jáde. Come out. Jáde. Come out. Mo ti sọ fún yín rí. I want to you. Eléyìí kì í ṣe wọ́n ní wọ́n pé. It's not them say them say. Arábìnrin kan bí agbègbè mi ń dà kan. There is a woman that stay around my environment. Ó ti kú ní ìsìn. She's dead she's dead now. Mo ti sọ fún yín rí. I once told Ìlànà fi ń pe èèyàn kan ní bàbá Lebẹ́rì. God call the person Baba Adeberi. Ó kọlẹ̀ ó ṣe sẹ́kẹ̀ tó lọ rí sí orí sàárè. Wọ́n ní kó rí síbi tí tán bá sin èèyàn sí. he says to bury it where. kì í ṣe dandan kó jẹ itẹ́. it's lọ ṣiṣẹ́ lórí ọkùnrin kan ni. he went and ah, worked for a man. ó ti dé pa ó ní àlàyé. he has him. ti dé pa ó ti dé pa. he has banned him. ó ní kò lè bọ́ bó ṣe wà yìí. he can never be free. ó ti dé pa. orí ibi tán sìyàn sí. God is being buried. Ó ti mú orúkọ ọmọkùnrin yẹn. He has took the name of that boy. Àti gbogbo tó gbé fún. And everything that given was given to him. Ẹni tó lọ fi ọ́ pamọ́ sórí ibojì. The one that spent when catch you on the grave. Àwọn tó mọ ìtàngọ̀ ẹni tó mọ ìtàyẹn bẹ́ẹ̀ nù bí. The person that know the story is here. Mo sọ olórúkọ lọ́rùn àwọn ọmọ I say the name of the Lord. Ìṣẹ̀dá rẹ̀ á jáde kúrò. The person that come out from the grave. Certificate mi nínú ibojì. My certificate inside the grave. Àwòrán mi nínú ibojì. My picture inside the grave. Ilé ọmọ mi nínú ibojì. My home inside the grave. Oh, Ó yá yá àdúrà. Ọkọ mi nínú ibojì. Ẹ̀yin yẹn sọ̀rọ̀. Jáde! Jáde! Aha! Aha! Aha! Aha! Ó sọ̀rọ̀! Ó sọ̀rọ̀! Ó sọ̀rọ̀! Ó sọ̀rọ̀! Ó sọ̀rọ̀! Ó sọ̀rọ̀! Ọkọ mi nínú ibojì, ìyàwó mi nínú ibojì, ọmọ mi nínú ibojì, jáde lálẹ́ yìí. Oya oya oya oya! ọ̀yá ọ̀yá ọ̀yá jáde iṣẹ́ mi nínú bọ́ọ̀sì jáde. Jésù Olúwa wa. Ẹ̀mí bọ́ọ̀jì. Spirit of the grave. Jáde lára mi. Come out from my body. Some of you get prepared very well. Ẹyin kan múra o. Some of you not serious. Wà á mi ara ẹni o. You shake yourself. Wò ó máa jẹ́ máa jẹ́ dúró. Wọ́n àlọ́ electric stay. Gbogbo mi tó bá wà tó ti ń gbẹ́ mi. Wherever you are listening to me. Wà á máa gbé ẹsẹ̀ yẹn sókè. Ìbìlì tí yọ lẹ̀ wọ́n bá wà. Wọ́n bìlì tí yọ lẹ̀. Ìgbà tó máa wí. As if you are leaping. Yeah, as if, as you are leaping. Wà á máa jẹ́ méjèèjì sókè. Wà á máa mi ọwọ́ ẹ̀. Wà máa mi orí ẹ̀. Wà pariwo. Ẹ̀mí bọ́jú. Jáde lára mi lálẹ́. Ẹ̀mí ìbòjì. Jáde lára mi lálẹ́. Ẹ̀jẹ̀ déyè kan sọ̀rọ̀. Ẹni tá a ti fi kúsí lára yẹn. Ẹni tá a ti fi kúsí lára yẹn. Oyè àwọn sáwọn lè sọ̀rọ̀. Ẹ̀mí ìbòjì. Jáde lára mi. Oyè jáde lára mi. Oyè jáde lára mi. Oyè àdúrà. Aha! ẹ̀mí bójú jáde lára mi lórúkọ Jésù yẹ jáde mo pa á lọ́sẹ̀ jáde. Aha! Aha! Aha! Aha! likaayolisipali daga rogalikatileye limozadayalindega wa iwolista ayolindamahaindafa roiwolonindamahaindasailidaga likituka laga likatika lagatika laga ulindaga ayolista ayayayayayayayay what are you waiting for you cannot resist it I command you by the power of God come out now जाने यसलाई जाने यो पाला से जाने किलो से जाने ओ या या या या या या या या जाने जाने आहा आहा आहा आहा आहा आहा यस यस यस यस जाने लेके पाओलिस आया या या या या या या या या या आया या या या या या You cannot resist it. You cannot resist it. You cannot resist it. I come happening. It's happening. Oh, you cannot Jésù. Olúwa Mo rán ṣẹ́ síbi tẹ́yìn yẹn wà. I send authority to where you are. Gbogbo bí tá a wà. Wherever you are. Gbogbo ẹ̀mí bọ́jù tá a rán sí o. Every people wey that I'm sent to you. Ẹ̀mí bọ́jù ti ń gbẹ́nu ilé. Wọ́n ti ẹni nínú ha. Ẹ̀mí bọ́jù ti ń gbẹ́nu ayé. Wọ́n ti ẹni nínú yọlá. Lórúkọ Jésù yìí náà jẹ́ jáde. Ìyá ẹ̀rọ ṣe títà. Bring them closer. Lẹ́kẹ̀ẹ́ pàrọ̀ ní Rolling the sky, leader. Mopala said, I command. Leave that one alone. Mopala said, there's pressure going on there. Iṣẹ́ mi lọ lọ́wọ́. Mo lé Mọ̀sẹ́ Tayálì Dàjà. Mo wí lórúkọ Olúwa. I say in the name of God. Tọ́pẹ̀ mi bojì láàyè. Every spirit of Oya oh, jáde. Come out. Jáde. Amen. Jáde. Amen. Jáde. Amen. Amen. Out! Out! Lake up Iolista. Dominion is okay. Raise up your twins. Tonight is your night. Alẹ́ yìí By the power in the name of Jesus. Nípa sára nínú I command you. I command you. Mo Out! Now, there's no time to negotiate. Kò sí àyè láti dúnadúrà. I command you. Mo pàṣẹ fún ọ. In the name of Jesus. Ní orúkọ Jésù. One, two, three, out. Mo wí lórúkọ Olúwa. I say in the name of the Lord. Tóbi tó lè wà. Wherever you may be. Gbogbo ẹ̀mí bójì nínú ìfẹ́ Every piece of the grave in your life. Iná gbẹ́jà náà. Fire Jesus out. kan tó kù rè. the last prayer point. ẹ̀yin fẹ́ gbà. some of you pray. àwa yìí la ní. we need it. kọ́kọ́rọ́ ìṣerere mi nínú ibojì. the key of my prosperity inside the grain. kọ́kọ́rọ́ àṣeyọrí mi nínú ibojì. the key of my success inside the grain. kọ́kọ́rọ́ ọ̀rọ̀ mi nínú ibojì. Key of my success inside the grave. Kọ́kọ́rọ́ ilé mi nínú bójú. Key of my house inside the grave. Kọ́kọ́rọ́ mọ́tò mi nínú ibojì. Key of my car inside the grave. Ṣé lè sọ̀rọ̀ báyìí? you be able to speak out? Ẹnu gbàgbẹ́ra gbà. Use all your power to pray. Visa mi nínú ibojì. My visa inside the grave. Ìwé ìjọ́lù mi nínú ibojì. My book of stay inside the grave. Ṣé sọ̀rọ̀ bí tó dúró sí ìyá you be able to stay stop right now? Wàá pariwo dé. Wàá ní kọ́ ìṣòro rẹ mi. Be of prosperity. Ó gbogbo bó bá ti mọ̀ nínú ayé. Everything that you know in your life. Onígbè igbó yìí. Iṣẹ́ ìdìgbò. Iṣẹ́ gbé yàrá. Ayọ̀ physical. Àdúrà. Aha. kọ́kọ́rọ́ ìṣeré mi nínú ibojì kọ́kọ́rọ́ ọ̀rọ̀ mi nínú ibojì kọ́kọ́rọ́ ìṣeyọrí mi nínú ibojì iná mi mímọ́ gbé jáde lálẹ́ yìí gbé jáde lálẹ́ yìí gbé jáde lálẹ́ àmọ́ ah, mọ́ yà sọ̀rọ̀ àti yà sọ̀rọ̀ ọ̀ sọ̀rọ̀ aha aha aha aha aha aha I will escape. Jésù Olúwa Ìdí tí màá fi tún pè torí èèyàn kan ni. I will recall it because of somebody. Èèyàn kan yẹn náà dẹ̀ ni. Because of that just single person. Mo ti sọ fún wa. I once told us. Ó ẹni tí ó wá nǹkan lọ bójì. Ó It's for people for, uh, for some people to go out to the grave and look for something. Ó lójú ta ló bá wà kálọ̀ bọ̀. Not everybody that goes there. Ó ní máa wá nǹkan You can never be looking for something and say I go to look for it at the grave. Ìtorí ẹ láyé máa fi pa á mọ́ síbẹ̀. That is the reason why the world kept them kept them there. Kì í ṣe ibi tí èèyàn lè wà lọ. It's not where you can go and look for. Ìjìnlẹ̀ ni táwọn ṣiṣẹ́ lé lórí. What you are working on is mystery. Ìjìnlẹ̀. Is mystery ìdí nìyẹn tó fi gbàdúrà. and that is the way you are going to pray. nínú ara forty five prayer points tí mo issue out fún fasting and prayer thirty one days yìí. part of the forty five prayer points I issue out for this fasting and prayer program. prayer point yìí wà nbẹ. this prayer point is there. my key of prosperity. kọ́kọ́rọ́ àṣeyọrí mi. ẹ gbọ́n sókè. raise up the hands. oh ewu le sika ah ah ọ̀rẹ́ ewu lọ ní ìdàgà ẹ tún dà. Repent. it. mo dàjú sọ pé ó ti tán ni o ẹ kígbe. shout màá wá fún èèyàn kan torí nǹkan kan ẹ pariwo kọ́kọ́rọ́ ìṣeré mi nínú bíi ọmọ prophetic service kọ́kọ́rọ́ ìṣeré mi nínú bíi ọmọ prophetic mi nínú bíi ọmọ kan mọ́tò yín inú bojì ló jẹ́ kọ́kọ́rọ́ rẹ. your car key as the taking take place. inú bojì ni. your house as the taking take place. kọ́kọ́rọ́ ilé mi nínú bojì. bíi ọmọ house inside the grave. iná jẹ jáde. ọmọ kìjẹ jáde. jáde. ẹ̀dùn. <laughs> ¡Ah! wa kan. I want to call this one because of some of us. Ẹ fi ìbínú mímọ́ gbà. Pray with holy hunger. And uh, màá jẹ ìdádúrà fún wa. I will pray for you. Ẹ pariwo. Shout. Ọjọ́ ọ̀la mi nínú pósí. My future inside the coffin. Ọjọ́ ọ̀la mi nínú bojì. My future inside the grave. Iná gbé jáde. Fire praise him. Iná gbé jáde. it. him. Iná gbé jáde. Fire it. him. Iná gbé jáde. Oyè àdúrà. of Jesus, you will receive life. Alàyè nínú bojì. The living in the grave. Ló gbàgbà tó sọ ọ́ sínú ibojì láti máa gbé ẹ̀jẹ̀ yẹn. Every father throw inside the grave to believe in your life. Eh? Agbára yẹn dòkú lórí ayé. Agbára yẹn dòkú lórí ayé. Gbogbo ẹni tí ayé ayé fẹ́ rán lọ bojì lọ́jọ́ ìpè. You say whether you want to send to the grave untimely. Ẹ̀mí mímọ́ rà wá padà. Èyí sì rí mọ́tò. Gbogbo ẹ̀yin tí a ti gba ògo ìràwọ̀ ìṣerere sínú bòjì. as many that your glory your destiny your star has been taken to the grave. olúwa dá padà wá fún wa. ọ̀nà receive it back for you. mo wí o tún gbé ayé bòjì. you will not live the life of the grave again. ìgbé ayé kéèyàn wà bí aláìsí yẹn mo ló dópin láyé rẹ. gbogbo tó ti yẹ kó o ṣe tó o ṣe ó yá bẹ̀rẹ̀ sí lọ ṣe. láìpẹ́ láìpẹ́ kankan ju bó ti lérò lọ. kankan ju bó ti lérò lọ. As soon as you. As soon as you are expecting it. Èmi wí bí wòlíì. I say it as a prophet. Lórúkọ Jésù Kristi Nazareth. In the name of Jesus Christ of Nazareth. Ó gbégbó tó ti ẹ̀kọ́ fara hàn All the souls are manifest and faith to manifest. Olè ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí fara. Faith to begin to manifest. Amen. Ògo ni fún Ọlọ́run. Hallelujah. Ògo ni fún Ọlọ́run. Hallelujah ilẹ̀ ó tó mọ́. before day break. kẹ́nìkan bẹ lábẹ́ omi. somebody is under the my voice. lórúkọ Jésù Kristi Násárẹ́tì wàá lọ́wọ́ agbára Ọlọ́run. going to receive the hand of God. wàá dẹ̀ ní ẹ̀rí àdúrà. and have a testimony of prayer. ó ti rí bẹ́ẹ̀. it is so. Jésù. Olúwa wa. amen. bàtà wàrà fún Jésù. come round together for Jesus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 náà bá sọ̀rọ̀ yẹn náà. Call to that same line. O fẹ́ connect wa lórí WhatsApp. Connect us on WhatsApp. Fún àwọn àdúrà ojoojúmọ́. Daily prayers. Ẹ̀rọ bá sọ̀rọ̀ yìí kan náà ni. Call us to same line. zero eight zero. zero eight zero. six eight. six eight. two five. two five. seven eight. nine one. nine one. Lórúkọ Jésù á dára fún ọ. Àwọn àdúrà wa àti messages wa. Our prayers and messages. Wọ́n wà lórí YouTube. They're YouTube. Lọ́lọ́kan òjọ̀kan. We have it in many. Ó dẹ̀ pọ̀. And it's very many. Ó dẹ̀ ní pẹ̀lú ayé rẹ. Have to do with your life. Kò tó ń la kọjá. There's nothing you are pursuing. Tó bá jí lórí YouTube. YouTube. If you get to YouTube. Lọ wá. Go search for it. Prophet Ṣẹ́gun Adéníran bẹ̀rẹ̀. Prophet Ṣẹ́gun Adéníran. Wọ́n ti wá Prophet Ṣẹ́gun Adéníran. That's Prophet Ṣẹ́gun Adéníran. Wà á rí àwọn àdúrà wa ń bẹ̀. Still our prayers there. Wà á dẹ̀ rí ìyanu bó ti ń gbà. You see miracle as you are receiving. Ojoojúmọ́ la máa ń gba ẹ̀rí. We receive testimony every day. Láìpẹ́ ìyá ó gba ẹ̀rí tiwọn náà. We receive yours very soon. Ní orúkọ Jésù. In Jesus name. Bí àdúrà yẹn ránṣẹ́ ṣe jẹ́ ara rẹ̀. Share this prayer with your families and your relatives. Fi ránṣẹ́ sí àwọn ọ̀rẹ́ rẹ̀. Send it to your friends also. Lọ́gbà tó wà lórí contact yẹn. Don't give up your contact. Bóyá lórí WhatsApp mi bá lórí Facebook ni àbáwọn media mi. on all other social media. bó fi ránṣẹ́ sí wọn. make sure you send it to èmi máa ń gbàládùá. I pray it. mo sì tún gbàládùá. o ti ń ṣí ara pẹ̀lú àwọn èèyàn. with your people. olúwa ó connect ẹ mọ́ lórí rẹ. you with your benefactor. a connect ẹ mọ́ lórànlọ́wọ́ rẹ. connect you with your helper. a connect ẹ mọ́ láàánú rẹ. connect you with your helper. dẹ̀ lẹ́rìí tó ti rí. and you have the testimony you never have before. bẹ́ẹ̀ ni la o. so shall it be. Jésù olúwa wa. Jesus is Lord. títí tí wàá fi pè fún ẹ̀rí. you come for testimony. Jésù olúwa. Jesus is Lord. Amen